بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní Qadiyaniyya káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe màsíhù tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ yẹn gbogbo wọn o. kàláwù ìṣọ ṣọwa kámẹ́dì kété ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza Ghulam Ahmadu àti Shehu ahmeda, tó lẹ́sìn ìjáníyà. pẹ̀lú Ibrahim Niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. a fi ẹyìn fún Allah. àfi ọpẹ́ fún un àtọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀háábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ òní tí í ṣe àfùlàfáà déètì òní ní ọjọ́ kẹtàlá oṣù keje oṣù Rajab ọdún fourteen forty three gbogbo àwa tí a bá ti ń darapọ̀ mọ́ wa lórí ètò iṣẹ́ tí àwa náà máa ṣe lásìkò tí a bá ń bá ètò lọ òun náà ni pé káwa náà ká máa tẹ like ká máa tẹ love ká dẹ̀ máa share rẹ̀ ká máa share rẹ̀ èyí náà ni ojúṣe tiwa sí ọ̀rọ̀ òdodo àwọn kan sì máa ń complain wípé àwọn kì í rí notification ẹni tí kì í bá rí notifications ohun tó fà ni pé kò tí ì kílíkì follow kò tí ì kílíkì follow ẹni tí ó bá rí notification kó tètè lọ kílíkì follow láti máa rí notification. bákan náà òun ni pé gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ pè mí yálà fún ọ̀rọ̀ yálà fún ìbéèrè yálà fún àkíyèsí yálà fún àmọ̀ràn yálà <clears throat> onítọ̀ náà òun náà fẹ́ dá sí iṣẹ́ ọlọ́run èyí tí à ń ṣe yálà ètò life program tá à ń ṣe ló fẹ́ dá sí ni ẹmọ̀ pé òun náà kì í ṣe ọ̀fẹ́ ẹ̀yin náà máa àwọn nǹkan tí ọ̀rọ̀ mọ ṣé ti irinṣẹ́ tí à ń lò ní ní kì í ṣe owó ni àbí data tí ó tún jẹ mọ́ so ẹni tó bá fẹ́ pè mí láti ṣe láti máa ṣe ìfúnlọ́wọ́ fún ètò live program alibabu maftu the door is open àjọṣiṣẹ́ rí ni iṣẹ́ rí iṣẹ́ olóore ẹnìkan kì í dá ṣe ẹnìkan kì í dá ṣe àjọ pa ọwọ́ pọ̀ àjọ ṣe iṣẹ́ olóore ni ẹ̀san ti tèmi kò sì dí ti ẹlòmíì lọ́wọ́ ẹ̀san ti yín kò dí ti tèmi náà lọ́wọ́ ok so uh, a lè mẹ́sẹ̀gì mi ní orí nọ́mbà mi nọ́mbà ẹyọ kan ṣoṣo òun náà ni mo fi ilẹ̀ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí nọ́mbà ẹyọ kan ṣoṣo òun náà ni nọ́mbà tí ẹ máa ń rí ní orí ètò zero eight zero seven six one one four eight nine six ẹni tó bá mọ nọ́mbà míì mọ̀ mí nọ́mbà kọ̀ọ̀kan ó ní iṣẹ́ tó ń ṣe nítorí kọ́ bàbá àmọ́ sí ìdíwọ́ náà ni nọ́mbà kan la fi ń ṣe láìpù yìí kẹ́nìkan wá fẹ́ pè mí nìsín kọ́ wá pè mí sórí nọ́mbà tí ó dùn mí lọ́wọ́. ló fi já sí pé nọ́mbà kan ó ní iṣẹ́ tiẹ̀ ẹ bá fẹ́ pè mí ẹ bá fẹ́ mẹ́sẹ̀gì mi fún anything kó dàpọ̀ zero eight zero seven six one one four eight nine six òní nọ́mbà tí ó wà available fún wa. Okay. so ẹni tó bá fẹ́ dá sí ètò wa. Life program wa pẹ̀lú ìfúnlọ́wọ́ tó fẹ́ máa ṣe fún un bóyá ìfúnlọ́wọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ ni bóyá ìfúnlọ́wọ́ ojoojúmọ́ ni bóyá ìfúnlọ́wọ́ oṣooṣù ni whatever whatever láì mí yẹn náà ni kí ó pè mí sí ok ẹ bá fẹ́ béèrè fún àkáǹtì nọ́mbà àfẹ́ gbé account number sórí life program permanently nítorí pé a rí pé kò kò wọ́ọ̀tì ẹ̀ ní sí gbogbo àwọn tí ń gbẹ́tò ni wọ́n ṣe tán àti dá sí ètò ọ̀wọ́ àwọn tí wọ́n bá mọ pàtàkì rẹ̀ tí aláwo sì fún ní àǹfààní láti ṣe sọ́dákọ̀ sí ojú ọ̀nà ẹ̀sìn àwọn náà ni wọ́n máa ń pè wá pé afẹ́fẹ́ nǹkan báyìí ránṣẹ́ fún ètò tí ẹ̀ ń ṣe so irú àwọn wọ̀nyẹn so a máa sẹ́ndì account number sí wọn on request tí wọ́n bá béèrè fún tí wọ́n bá béèrè fún ẹlòmíín sì máa ń wò pé òun ò fẹ́ kí wọ́n dá òun mọ̀ ẹ kò sí problem tábà ti rí mẹ́sẹ̀gì pé please send your account number á send it to you. okay now apart from that ẹ i pé ní ọjọ́ yọmọ ahad tó kọjá lọ ni a ṣe ìkójáde tíra buguyatu kulli muslim àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. So, gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ọjọ́ yẹn náà iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ tẹ́nìkan lè dá sí kì í ṣe iṣẹ́ tí ẹnìkan lè dá sí ẹnìkọ̀ọ̀kan sì gbọ́dọ̀ mọ̀ wípé òun ò lè di lọ́wọ́ bí ó ṣe jẹ́ iṣẹ́ tẹ́nìkan lè dá sí ìyẹn ó tún gbọ́dọ̀ yé wa wípé bí ìwọ kò dá sí iṣẹ́ ò ní dúró pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala iṣẹ́ ò ní dúró torí pé nígbà tí ẹni tó ń ṣiṣẹ́ tó jẹ́ the principal worker tó ń ṣiṣẹ́ tó bá ti gbé sórí pé nítorí tàláò lòun kì í ṣe é torí tàláò ni òun kì í ṣe é aláwọ̀ mọ ọ̀nà tí yóò máa gbà ràn án lọ́wọ́ tí iṣẹ́ náà yóò fi máa júṣe tí ó sì máa ṣàǹfààní fún ọmọ fún àwa mùsùlùmí ok ṣùgbọ́n kí ìwọ má bàa wà nípò ẹni tí ò ní rí sọ́dákọ́fùn járíyà tó yanjú dá sí la ń sọ ní gbangba báyìí so àwọn nǹkan tí yóò wá wà nílẹ̀ ta ní lọ́kàn láti ṣe ta ní lọ́kàn láti ṣe ẹ kí n tún sọ báyìí sí etí ìgbọ̀ wa àìbà àmà tí a bá rí ẹni tó ṣe tán láti dá sí iṣẹ́ náà bí iṣẹ́ náà bó ṣe jẹ́ iṣẹ́ ojoojúmọ́ iṣẹ́ ojoojúmọ́ fún ẹni tó ń ṣiṣẹ́ atúmọ̀ iṣẹ́ ìtumọ̀ èdè bó ṣe jẹ́ iṣẹ́ ojoojúmọ́ fún iṣẹ́ ọ̀sán iṣẹ́ iṣẹ́ òru ok tó gba àkókò rẹ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ náà ó ń béèrè fún owó ńlá owó ńlá nísìnyí ibi tí a bá iṣẹ́ náà dé yìí nǹkan méjì là ń ṣiṣẹ́ tọ̀ nǹkan àkọ́kọ́ òun ni wípé. alihamdulilayi lórí ti quran ó ti yanjú ìyẹn ti yanjú àwọn tí wọ́n láǹfààní àti já sí nígbà tá a tá a fi kéde síta ọlọ́run ti mọ̀ wọ́n ọlọ́run ti mọ̀ wọ́n aláwọ̀ náà sì lọ́bẹ̀ ẹlẹ́sàn tí ó bá tí ó san ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀san olóore so iṣẹ́ ti kùránì yálà ní hard copy ni o yálà ní soft copy ni o aláwọ̀ ti pé ó yanjú náà ti kó yọjú. abala ibi tọ́rọ̀ kù sí ó ní abala tíra hadith abala tíra hadith ní ti abala tíra hadith òun wá kún sí méjì ṣe rí àwọn tíra hadith tí a ti publish bẹ̀rẹ̀ lórí ogójì hadith náwáwí umudatul ahkam bugudatu kulli muslim sahihu li bukhari part one part two. àwọn tí mo kà á lẹ̀ yẹn a fẹ́ ṣèwú náà ní soft copy tá à ń pè ah, mobile app gẹ́gẹ́ bí àṣìṣe ti Quran gẹ́gẹ́ bí a ṣe ṣe ti Quran ogójì àdìsí Nawawi ni umudatul ahkami ni bugudatu kulli muslim ni sahihul Bukhari part one part two ni ọ̀wé ìta ti publish yẹn a wò wípé ká tiẹ̀ kọ́kọ́ ṣe òun náà ní mobile app kó jáde. ẹni tó bá fẹ́ dá sí ìrìn náà ẹ̀pẹ̀ tó bá ti jáde kẹ́lẹ̀ mọ̀ wípé kì í ṣe pé bóyá owó yẹn gangan ni owó èrè tí mi fẹ́ rí ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní iṣẹ́ kẹ́lẹ̀ mọ̀ pé kì í ṣe yẹn ló pàtàkì jùlọ sèmi bí kò ṣe wípé kí everyone in the world kó ní access sí a sì mọ̀ wípé tá a bá fi mọ sórí ká máa tàwé ká máa tàwé nìkan kò lè kárí ayé kò lè kárí ayé ìṣòro sì wà níbi kí ìwé kókò ní ìlú kan bọ́ sí ìlú míì tàbí láti orílẹ̀-èdè kan bọ́ sí orílẹ̀-èdè míì ṣùgbọ́n eléyìí tí ó rọrùn pẹ̀lú ibi tí a bá ilé ayé dé báyìí nípasẹ̀ tẹkinọ́lọ́jì ok a rí wípé ká sọ di mobile app láti sọ di mobile app yìí òun náà bùkátà sí owó bùkátà sí owó ok so tàbá kọ́kọ́ wá sí yẹn ní mobile app tó jáde síta. Uh, and target wípé tọ́nà bá pé ká tètè rí ọ̀nà gbégbà kó bá rọmọdán tí ń rọmọdán tí ń bọ̀ yìí kó bá jáde sọ̀rọ̀ pé iṣẹ́ tá a bá tún rí ṣe ní rọmọdán ládàá rẹ̀ ó tún wà special lọ́tọ̀ ó wà special lọ́tọ̀ so àfẹ́kọ́ kó bá rọmọdán yìí jáde tọ́nà bá sọ pé kí àwọn nǹkan tí a fẹ́ lò kárí. bí ọba sì bá rọmọdọ ń bọ ọta kò sígbà tí iṣẹ́ olóore òní ládá nínú ẹ̀dá kan máa fẹ́ ṣiṣẹ́ sọ pé àsìkò wo ló lóore jùlọ fún òun torí pé àwọn àsìkò wọ̀nyẹn Ọlọ́run gbọ́lá fún apá kan wọn ju apá kan lọ so iṣẹ́ kan nìyẹn ní abala ti hadith Eh, igun eh, iṣẹ́ kejì lórí hadith òun ni pé sọ́ìlì Bukhari fún ara rẹ̀ ó ń lọ sí orí fọ́lùmù mẹ́jọ ó ń lọ sí orí fọ́lùmù mẹ́jọ hmm. Allah ti fún wa ní àṣeyọrí lórí fọ́lùmù méjì ó kù fọ́lùmù mẹ́fà ok ó kù fọ́lùmù mẹ́fà. Okay? volume mẹ́fà yìí a máa sùn náà one by one a máa ṣe one by one títí tá a ti ṣe tán tí aláwọ̀ bá tún sọ pé káṣe yẹn tán tó bá tún fún wa ní tó bá tún fún wa ní ẹ̀mí gígùn tá a kù sórí sọ̀yìn ìbùkún rí a tún a tún bọ́ sí orí sọ̀híhù mùsùlùmí ṣẹ̀rí pé iṣẹ́ yẹn kì í ṣiṣẹ́ tí ẹnìkan máa ń tẹ́rí sí so tí ẹnìkan bá fẹ́ tẹ́rí sí àwa yòókù á bá gbé e. tó fi já pé tó gbòòrò e ọ̀rùn ò ní wọ̀ so àwọn iṣẹ́ yẹn kì í wá ṣiṣẹ́ ten thousand twenty thousand kì í ṣiṣẹ́ ten thousand twenty thousand iṣẹ́ tí ó béèrè fún owó ńlá ni gẹ́gẹ́ bó ṣe já sí pé ládàá rẹ̀ ládàá ńlá ni kò wá ní jẹ́ ládàá ńlá nìkan yóò wá jẹ́ ládàá ńlá gbére fún gbogbo ẹni tó lọ́n bá kádàrà ní kó kópa nínú iṣẹ́ náà. ó rí i pé àìkópa rẹ lórí Al-Qur'an kò dín Qur'an lọ́wọ́ àìkópa rẹ lórí fọ́sí hadith kò dí lọ́wọ́ àìkópa rẹ lórí umudatuli akam kò dí lọ́wọ́ àìkópa tiẹ̀ lórí bukudatukuli muslim kò dí lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni tí o kópa níbi kó mobile app pẹ̀lú ògùn ọlọ́run kò ní dí lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni tí o bá kópa lórí èyí tó fi nínú sọ̀rọ̀ ìlú Bukhari tó jẹ́ pàtì mẹ́fà wàláì ní dí lọ́wọ́ aláwọ̀ mọ ṣe ń ràn wá lọ́wọ́ aláwọ̀ mọ ṣe ń ṣe iṣẹ́ rẹ̀ tiwa kan ní pé ká ní àníyàn tó dáa ká ní àníyàn tó dáa tàbá ti láníyàn tó dáa tíṣẹ́ ta sì fẹ́ ṣe tó tọ́sún náà aláwọ̀ sì mọ̀ kún wa lọ́wọ́ torí náà kí eléyìí máa jẹ́ ìkéde fún gbogbo wa so kó lè wá dé ti ìgbọ́ ara alẹ́ àárọ̀ oko gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi báyìí kẹ́ ẹ ní sọ pé ẹ ṣíà prógrámù yìí ó lè gásí pé ẹni tí wàá ṣí ààrẹ fún un òní ó sọ pé à òun ò mọ̀ pé iṣẹ́ báyìí bẹ́ nílẹ̀ tó ń bá mọ̀ ni à ọ̀dà ṣé mílíọ̀nù mélòó ló máa jẹ mọ́ iye mílíọ̀nù báyìí ni ọ̀dà èmi ò fi mílíọ̀nù kan lẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rí pé nípasẹ̀ tìyẹ lẹ́nìkan fi dá sí fún kó jẹ́ nípasẹ̀ tìyẹ yẹn bí ìgbà tó dá sí pé ìwọ náà ló fi wọ́n mílíọ̀n lẹ̀ ni. iṣẹ́ rẹ̀ ó dáa púpọ̀ láti ṣe ó da púpọ̀ láti ṣe ó sì dáa láti jẹ́ onísábàbí iṣẹ́ rẹ̀ ó dáa láti jẹ́ onísábàbí fún iṣẹ́ rẹ̀ rẹ̀ torí náà ká wá sọ pé ò lè rí ṣe sì jẹ́ onísábàbí fún iṣẹ́ rẹ̀ rẹ̀ ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ so ìyẹn jẹ́ ọ̀rọ̀ ìfáàrà fún ìdánilẹ́kọ̀ọ́ wa ní ọjọ́ òní tí í ṣe àsòlàfà àsòlàfà thirteen Rajab fourteen forty three fourteen forty three in fact bí mo ṣe ń láǹfààní àti máa jáde ní ojoojúmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fún ìdánilẹ́kọ̀ọ́ tí n bá ti bọ́ sí ojú iṣẹ́ padà ká tí n bá ti bọ́ sí ojú iṣẹ́ padà eh, ojú mi ó stáàsì lórí life program yóò stáàsì yóò stáàsì wọ kọjá sí pé kútùbà júmọ́ àti talim tamọ́sẹ̀ ní ẹ́fíṣàǹdì thirty six òun over twenty years ìyẹn àníjẹ́ kí n kẹ́kọ̀ọ́ di lọ́wọ́ ẹ wà láwọn eléyìí wọ́n ti di pé àmọ́ sọ̀ṣe ni àmọ́ sọ̀ṣe ni àwọn ìdíwọ́ tó wà tó jẹmọ́wó òun náà ni ọ̀fà tó fi já sí wípé mi ò tí ì fàbọ̀ sí continuation àwọn iṣẹ́ yẹn so tí n bá ti dá wọ́n lè padà báyìí fúlì mo ń ṣe é díẹ̀díẹ̀ bọ̀ tí n bá ti dáwọ́ lé padà fúlì báyìí ẹ̀kọ́ kan ló kù táwọn pàdé lórí live program báyìí ẹ̀kọ́ kan ló kù ó ti yé so aláwo yọ́nú sí ẹnìkọ̀ọ̀kan wa ká ṣe àpérógámì fún àwọn èèyàn tọ ní àná ni a ṣe part one àkọlé tí mo pè ní mẹ́fà ni wá lórí hadith àti súnà ànábì sallallahu alayhi wa sallam mẹ́fà ni wá gbogbo mùsùlùmí ayé pátápátá mẹ́fà ni wá lórí hadith àti súnà kí n sáré rán wa létí ìtàn mẹ́fẹ̀ẹ̀fà náà àwa kan à ń lo hadith pẹ̀lú ọ̀fun tó tó igun kejì àwọn kan ń lo súnà àmọ́ wọn kò lo hadith igun kẹta àwọn kan lo hadithi pẹ̀lú ìtumọ̀ ìfẹ́nu táǹpé ní elimu batin elimu ní batin ìkẹrin àwọn kan kì í lo hadithi tó bá tako Quran àti làákàyè wọn ìkarùn-ún àwọn kan wọ́n lo gbogbo hadith pátápátá igun kẹfà àwọn kan sangilisi Quran tàbí one Quran èyí ni ọ̀nà mẹ́fà tí a pín sí lórí hadith àti sunna nabi sallallahu alayhi wa sallam mo wá sọ lánàá wípé nínú igun mẹ́fẹ̀ẹ̀fà yìí igun àkọ́kọ́ nìkan ni hadith àti sunna kò di àdánwò fún ṣe rí igun kejì igun kẹta igun kẹrin igun karùn-ún igun kẹfà gbogbo wọn pátá wọn ni wọ́n rí àdánwò he látara hadith àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ṣẹwàá àdánwò tí wọ́n wá rí he tí wọ́n rí he yìí tí wọ́n fi di aládánwò látara hadithi àti sunna anabi sallallahu alayhi wa sallam àwa fẹ́ láwọn lọ́yẹ̀ a fẹ́ la gbogbo wọn lọ́yẹ̀. afẹ́ pé wọ́n ṣàkíyèsí afẹ́ ṣe mẹ̀síhà fún wọn ọ̀nà tí ẹnìkọ̀ọ̀kan wọn tó gbà kò sí wàhálà lórí hadithi afẹ́ afẹ́ fún wọn ní ọ̀nà àbáyọ afẹ́ fún wọn ní ọ̀nà kí ni o ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ yìí òun ni mo wá pè ní wíwá ojútùú sí kíka hadith wíwá ojútùú sí kíka hadith. hadith tá à ń sọ nípa rẹ̀ àti súnà nínú ìwé tí mo kọ tí mo pè ní asúnà wàlìbìdìà asúnà wàlìbìdìà mo mú àlàyé wá nínú ìwé yẹn ọ̀kan nínú àlàyé tí mo ṣe síbẹ̀ ni pé lọ́dọ̀ àwọn àfáà ìsìn àwọn méjèèjì wọ́n gbà wípé Taba pé nǹkan ní hadith ànábì tábà pé nǹkan ní ṣínà ànábì wọ́n gbà wípé àti hadith ni o àti ṣínà ni o wọ́n gbà pé ó ń túmọ̀ ara wọn ó ń túmọ̀ ara wọn. bó tilẹ̀ jà sí pé nípìnlẹ̀ ohun tá à ń pè ní súnà òun ni ìlànà ojú ọ̀nà ìṣesí ok ìlànà ojú ọ̀nà ìṣesí now tábà ti wá fi ànábì tábà fi ànábì tì síbi ojú ọ̀nà ìṣesí ìlànà yóò máa jẹ ìlànà ànábì ìṣesí ànábì ìṣe ànábì sallallahu alayhi wa sallam ok àdìsí ní àdìsí nínú ìtumọ̀ language òun náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onímọ̀ nípa hadith wọ́n jẹ́ ká mọ̀ wípé hadith gbòòrò ju ọ̀rọ̀ tá a sọ lọ wọ́n jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ ìṣe ìfirinlẹ̀ ìrísí ìwùwàsí tá a bá ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam òun la máa pè ní àdíìsì ànábì ṣẹ́tí a rí pé yálà a pè ní súnà ni yálà a pè ní àdíìsì ni méjèèjì ń ti ń túmọ̀ ara wọn tá a bá ní a fẹ́ mọ ìṣesí ànábì tá a sì bá ànábì láyé. ẹ rí i pé ọ̀nà ànábì ti jìnnà sí wa gan yẹn ni pé ọdún tí ànábì wálé ayé tó ti lọ sí àsìkò táwa wáyé ọmọ ti lé ní ẹgbẹ̀rún ọdún kò sí bí a ṣe fẹ́ fi mímọ bánàbì ṣe máa ṣe mọ sí orí pé lágbájárí ànábì tó ṣe báyìí lágbájárí ẹni tí ó rí ànábì tó ṣe báyìí lágbájárí ẹni tó rí ẹni tó rí ànábì tó ṣe báyìí ohun tí ó lè de ohun tí wọ́n rí ànábì tó ṣe yẹn ohun tó lè dè é mọ́lẹ̀ tí ó dè é mọ́lẹ̀ tó sì dé mọ́lẹ̀ dòní òun ni àkọsílẹ̀. bẹ́ẹ̀ náà ni tá a bá sọ pé wọ́n ní ànábì sọ báyìí lágbájá sọ pé ànábì sọ báyìí lágbájá sọ pé lágbájá sọ pé ànábì sọ báyìí kò sí ohun tó lè dé mọ́lẹ̀ tó dàbí kíni tó dàbí àkọsílẹ̀. àwọn àkọsílẹ̀ yẹn làwa ń pè ní tírà hadisi tàbí tírà súnà. yálà ká pè ní tírà hadisi tàbí ká pè ní kíni o tírà súnà irú sọ̀rọ̀ ìlú Bukhari Muslim wọ́n á pè ní tírà hadisi. irú ti àbúdádù wọ́n á pè ní ṣínánù àbídáwù ṣínánù oníjámù fún súnà súnánù àbídáwù ṣe ti rí pé wọ́n lo ọ̀rọ̀ yẹn wọ́n lò ó fún ìtumọ̀ kan náà tó tá a bá sọ pé tíra hadith tá a bá ní tíra súnà ìtumọ̀ méjèèjì náà ni pé tíra tí wọ́n ṣe àkọsílẹ̀ ìṣe ànábì sínú rẹ̀ tíra tí wọ́n ṣe àkọsílẹ̀ ìwà ànábì sínú rẹ̀ tíra tí wọ́n ṣe àkọsílẹ̀ bánábì ṣe sínú rẹ̀ tíra tí wọ́n ṣe àkọsílẹ̀ àwọn ọ̀rọ̀ tánábì sọ sínú rẹ̀. ok so jásí wípé igun kejì tí wọ́n sọ pé àwọn ń lo súnà àmọ́ àwọn kò lo àdíìsì ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn kò tó nǹkan ààbọ̀ ìmọ̀ ní ń bẹ lọ́dọ̀ wọn wọn ìbá lọ ka tírà lórí kí ní jẹ́ súnà kí ní jẹ́ àdíìsì bóyá wọn ìbá là níbi àdánwò yẹn bóyá wọn ìta ńlá nínú àdánwò yẹn pé à ń lo súnà o ṣùgbọ́n àwa kì í lo àdéhìsì àwọn igun tí wọ́n sọ bẹ́ẹ̀ ààbọ̀ ìmọ̀ níbẹ̀ lọ́dọ̀ wọn nítorí wípé tíra tí wọ́n bá kọ súnà nẹ́bì sínú rẹ̀ wọ́n á máa pè ní tíra súnà láti rí súnánù Abu Dawud súnánù tírímìlì súnánù ebùnùmọ́já súnánù nàṣáì súnánù bẹ́ẹ̀hàkì tí wọ́n bá sì lo súnánù wọ́n tún máa lo hadith wọ́n lè ní hadith sọ̀yìn bukhari hadith sọ̀yìn muslim méjèèjì làwọn àáfàá máa ń lò láti fi gbé nǹkan márùn jáde fún wa ọ̀rọ̀ ànábì wọ́n fi gbé jáde fún wa iṣẹ́ ànábì wọ́n fi gbé jáde fún wa ohun tẹ́nìkan ṣe tánàbì kọ̀ǹfàmù ẹ̀ fún wọ́n fi gbé jáde fún wa ìhùwàsí ànábì wọ́n fi gbé jáde fún wa bí ànábì ṣe rí structurally ní ìrísí wọ́n fi jáde fún wa. so kẹ́nìkan wá sọ wípé òun ń lo súnà ànẹ́bì ṣùgbọ́n òun lo hadisi definitely ẹnìyẹn ni ó ní problem pẹ̀lú the word hadith ó ti ní problem pẹ̀lú the word hadith since tó já sí wípé àti hadith ni o àti súnà ni o méjèèjì náà ni à ń lò a máa lò ó fúnra wọn nígbà míì á lò wọn lọ́tọ̀ọ̀tọ̀ a lè sọ pé nínú àdìsí wo ni wọ́n ti rí pé kó kírun báyìí tàbí ká sọ pé súnà ànábì wo ló ní kó kírun báyìí méjèèjì là ń lò papọ̀ méjèèjì là ń lò papọ̀ sọkẹ́nìkan wá sọ wípé òun o òun lo súnà òun ò lo àdíìsì innahu jahilun innahu jahilun murakkabun aláìmọ̀kan tó gbópọn ni aláìmọ̀kan tó gbópọn ló ń tọ̀ tó yẹ pé ó ń tọ̀ wọ́n máa fi rinlẹ̀ pé òun náà nímọ̀ yọ́ máa fi rinlẹ̀ pé òun nímọ̀ yẹ́rẹ̀ẹ́ ìmọ̀ rẹ̀ ààbọ̀ ìmọ̀ ààbọ̀ ààbọ̀ ìmọ̀ ní tàbáwá bí pé kí wá ni ó wá tí wọ́n sọ pé ẹ̀ ń lo súnà ẹ̀lú àdíìsì wọ́n ní nítorí pé wọ́n sọ pé ànẹ́bì sọ báyìí tó sì já sí pé àwọn ọ̀rọ̀ yẹn ó ń bẹ nínú wọn tí ó tako kùránì ó ń bẹ nínú wọn tí ó tako làákàyè definitely ibi tẹ̀sí ní problem ni wípé ẹ gbà pé ànábì sọ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n ẹ gbà pé ànábì ṣe àwọn ìṣe kan àwọn tó wá jẹ́ kẹ́ ẹ mọ̀ fànẹ́bì sí àwọn ìṣe kan àwọn náà ni wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ fún ànẹ́bì sọ àwọn ọ̀rọ̀ kan. agasi pé a ní láti wó ojútùú sí àwọn ìrújú tí gbogbo àwọn igun márààrún yẹn tí wọ́n kóra wọn sí. eléyìí ni mo wá fẹ́ mú sọ. So ní abẹ́ wíwá ojútùú sí kíka hadith tá a tún lè pè ní wíwá ojútùú sí kíka súnà ok wíwá ojútùú sí kíka hadith tàbí wíwá ojútùú sí kíka súnà. a fẹ́ kí ẹni tí ó ń ka tíra hadith tíra hadithi ló dúró fún tíra hadithi ó sì dúró fún tíra súnà gẹ́gẹ́ bí àlàyé tí mo ti ṣe síwájú. èyíkéyìí nínú wọn yálà tíra sọ̀híù lìbùkọ́rí ni sọ̀híù mùsùlùmù ni tàbí tíra hadithi mìíràn bíi súnánù tírímìdì ni bíi tíra súnánù ibùnú mọ́já ní bíi tíra súnánù àti ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a fẹ́ kí ẹnikẹ́ni tó bá ń kà wọ́n síra wọ̀nyí kó wá ojútùú sí i nígbàkigbà tí àdíìsì kan bá ká sọ fún òye inú rẹ̀ àti ọgbọ́n orí rẹ̀. afẹ́kọ̀ọ́ owó gúùpù sí ni mo wá sa ojútùú bíi ojútùú bíi méje ni mo wá wájọ fún wa inṣàlá ojútùú àkọ́kọ́ odidi ìmọ̀ kan lọ́tọ̀ ní ìmọ̀ nípa hadith ìwọ tó o sọ pé ọkàdísì kan ọtakò làákàyè rẹ ọkàdísì kan ọtakò àlùkùránì lọ́ọ̀mọ̀ lónìí wípé odidi ìmọ̀ kan lọ́tọ̀ ni ìmọ̀ nípa hadith tírà àlùkùránì ó jẹ́ tírà ìmọ̀ tí ó sì jẹ́ pé ọ̀wọ́ àwọn tí wọ́n bá nímọ̀ nípa kíké rẹ̀ ní èdè lárúbáwá àti títúmọ̀ rẹ̀ àti ṣíṣe ìtúpalẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn tíra tẹ̀fsíìr lọ̀rọ̀ kàn nígbà tí a bá kan ááyà tó pakasọ. So fún òye inú wa àti ọgbọ́n orí wa nínú rẹ̀ sẹ́yìn pé àṣìwà báwọn ìgbàsígbà tá a bá ka tá a bá pé àyà kan ní Qur'an tá a fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ ó dídí ìmọ̀ ní Qur'an àwọn tí aláwo jogún ìmọ̀ ní Qur'an fún ní kìrọ́ àtàn wa tafsira àwọn tó dá sí pé wọ́n lè kí àlùkùránì ní lárúbáwá wọ́n sì lè ṣàlàyé rẹ̀ wọ́n lè ṣètúpalẹ̀ rẹ̀ àwọn láàgbé àyà tí a bá fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ lọ bá gẹ́gẹ́ bí tíra àlùkùránì ṣe jẹ́ tíra ìmọ̀ tó ga sí pé kò sẹ́ni tó lè mọ ìtumọ̀ rẹ̀ àlàyé rẹ̀ àfi ọ̀wọ́ àwọn tí wọ́n nímọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni tíra àdíìsì tíra súnà jẹ́ tíra ìmọ̀ ok so nígbà tí tíra kùránì jẹ́ tíra ìmọ̀ tí tíra àdíìsì jẹ́ tíra ìmọ̀ tí wo ò sì ní ìmọ̀ nípa hadithi definitely rọ́bìṣì lọ́mọ sọ lẹ́nu nípa hadithi àti súnà rọ́bìṣì lọ́mọ sọ lẹ́nu ìkíní àti kejì sì ní ìpìlẹ̀ ìmọ̀ àti orísun ìmọ̀ nípa Islam alukurani àti tírà hadithi méjèèjì ló jẹ́ ìpìlẹ̀ tírà ìpìlẹ̀ fún ìmọ̀ Islam. àwọn onímọ̀ nípa tírà méjèèjì náà pẹ̀lú ìmọ̀ ìdí lárúbáwá àwọn ni kí a gbé ohunkóhun tó bá paka sọ fún òye inú wa àti ọgbọ́n orí wa nínú rẹ̀ lọ bá nítorí kí a lè rójìtú rẹ̀. so odidi ìmọ̀ ní Quran odidi ìmọ̀ ní hadith ìkíní ìmọ̀ ìpìlẹ̀ ìsìláàmù ni ìkejì ìmọ̀ ìpìlẹ̀ ìsìláàmù ni tá a bá wá kàá tí ohun tí kan nínú méjèèjì ń sọ ò bá yé wa ta ló kù tá lọ bá alimun bihima alimun bihima ẹni tó nímọ̀ méjèèjì lálọ gbé bá. kókó ẹlẹ́ẹ̀kejì mímọ̀ ìdájọ́ àwọn onímọ̀ nípa hadith lórí hadith. mímọ ìdájọ́ àwọn onímọ̀ hadith àwọn onímọ̀ nípa hadith lórí hadith ìgbàkígbà tí a bá rí hadith kan gbọ́ tàbí ìgbàkígbà tí a bá rí hadith kan kà a ò lẹ́tọ̀ọ́ láti kọ́kọ́ tẹ́wọ́ gbà á a ń bọ̀ síbọ̀ sí pé kí a mú un lò fún ohunkóhun títí a ò fi nímọ̀ nípa ìdájọ́ àwọn onímọ̀ nípa àdíìsì lórí àdíìsì náà. mo ti sọ síwájú pé odidi ìmọ̀ kan lọ́tọ̀ ni ìmọ̀ nípa àdíìsì. níwọ̀n ìgbà tí ẹnìkan kò bá ti jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdíìsì kí ó tètè lọ bá àwọn onímọ̀ nípa rẹ̀ síwájú kí ó tó lè tẹ́wọ́ gba èyíkéyìí hadithi tí ó gbọ́ tàbí tí ó kà. síwájú sí i iye òǹkà hadithi lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bẹ́ẹ̀ sì ni pé iye òǹkà tírà hadithi ó lé ní ogún àmọ́ bí àdíìsì ṣe pọ̀ rẹ́gẹ́dẹ́ yẹn àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdíìsì wọ́n kúkú ti fi ìmọ̀ òdodo pín gbogbo wọn sí ìsọ̀rí méjì gbòòrò àwọn àdíìsì tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdíìsì gbà wọlé fún lílò ní ìsọ̀rí kìíní àwọn àdíìsì tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdíyèsí gbà wọlé fún lílò ní ìsọ̀rí kìíní. ní ìdàkejì ẹ̀wẹ̀ àwọn àdíyèsí tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdíyèsí kò gbà wọlé fún lílò ní ìsọ̀rí kejì. nípasẹ̀ ìsọ̀rí méjèèjì tí gbogbo àdíyèsí pín sí yìí tá a fi rí èyí tí àwọn onímọ̀ nípa àdìsí gbà wọlé tá a sì rí èyí tí àwọn onímọ̀ àdìsí kọ̀ ọ́lẹ̀ tí wọn ò gbà wọlé fún lílò ìyẹn ni ó ń ṣe ní dandan ó ń sọ di dandangbọ̀n dandangbọ̀n dandangbọ̀n fún mùsùlùmí láti tẹ́wọ́ gba èyíkéyìí hadíìsì tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdíìsì gbà wọlé fún lílò níwọ̀n ìgbà tí àdíìsì ti pín sí ìsọ̀rí méjì gbòòrò àdíìsì táwọn onímọ̀ nípa àdíìsì gbà wọlé àdíìsì tí àwọn àdíìsì tí àwọn onímọ̀ nípa àdíìsì kò gbà wọlé ìyẹn ti sọ ọ́ di dandan fún wa pé ọ̀wọ́ eléyìí tá a gbà wọlé ni eléyìí táwọn onímọ̀ àdíìsì gbà wọlé ẹ̀yin ẹ wo igun àwọn tó dá sí pé gbogbo hadisi ni wọ́n ń lò ṣe ti rí pé ibi tí wọ́n ti ṣe mistake nìyẹn. ibi tí wọ́n ti ṣe mistake nìyẹn hadisi pín sí méjì sọ̀híhù wà dọ̀ífù wà sọ̀híhù wà dọ̀ífù wà àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ ó wà àdíìsì tó lẹ ó wà lábẹ́ àdíìsì tó lẹ láti rí àdíìsì àgbélẹ̀ o. so pínpín tí gbogbo àdíìsì ayé gbogbo àdíìsì àlẹ́bí pátápátá gbogbo súnà àlẹ́bí pátápátá pínpín tó pín sí méjì pé àwọn kan fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan ò fẹsẹ̀ rinlẹ̀ àṣìṣe ńlá ni ó jẹ́ kẹ́nìkan wá jẹ́ pé gbogbo àdìsí ni ó mọ̀ lò àṣìṣe ńlá ni ó sì jẹ́ kí ó gá sí wípé kẹ́nìkan ti torí tó pín sí méjì kó wá lóhùn òní lo gbogbo ẹ̀. èyí tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì níbi ọ̀rọ̀ náà ó ní wípé eléyìí táwọn onímọ̀ àdìsí bá sọ pé ó rin ilẹ̀ àtẹ̀wọ́gbà fún lílò. wàyí nínú gbogbo tíra hadithi pátápátá bí wọ́n ṣe pọ̀ tó ọ̀wọ́ tíra méjì ọ̀wọ́ tíra méjì péré nínú wọn ni gbogbo àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa hadithi fi ẹnu kò lè lórí pé kò sí àdíìsì kan nínú tírà méjèèjì náà tó jẹ́ àdíìsì ayédèrú bí gbogbo àdíìsì ti pọ̀ tó yẹn tí wọ́n sì kó gbọ́ sínú tírà ọ̀wọ́ tírà méjì péré ni àwọn ẹni ìṣáájú fẹnu kò lè lórí wípé kò sí àdíìsì irọ́ nínú ẹ̀. E kò sí àdíìsì tó lẹ nínú ẹ̀ kò sí àdíìsì mòdù nínú ẹ̀ tíra méjèèjì náà sì ni sọ̀híhù lìbòkọ́rí àti sọ̀híhù muslim ìdí sì nìyí tá a fẹ́ ti gbìyànjú fún gbogbo ọmọ yorùbá káwa náà ti gbìyànjú kárí sọ̀híhù lìbòkọ́rí àti sọ̀híhù muslim kárí túmọ̀. àmọ́ àwọn tírà mìíràn fún hadithi ó bùkátà sí ṣíṣẹ̀ṣẹ̀ mọ̀ kí ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa hadithi sọ lórí rẹ̀ ṣé wọ́n gbà á wọlé gẹ́gẹ́ bí hadithi ni tàbí wọn kò gbà á wọlé ìyẹn ni pé tẹ́nìkan bá sọ pé àdìsí kan rèé nínú tírímìlì àdìsí kan nìyí nínú àbúdáhùd àdìsí kan nìyí nínú ibùnú mọ́jà àdìsí kan nìyí nínú súnánù báyìí àti àdìsí kan nìyí nínú tíra báyìí tó jẹ́ tíra orísun orírun rẹ̀ ni o yàtọ̀ sí pé nìkan kọ́ jáde sínú ìwé mi ó lò ó. a gbọ́dọ̀ kọ́kọ́ mọ ipò wo ni àdìsí yẹn wà lọ́dọ̀ àwọn onímọ̀ àdìsí torí pé àwọn tírà yòókù lẹ́yìn Bukhari sọ̀híwù lì Bukhari lẹ́yìn sọ̀híwù Muslim àwọn tírà yòókù wọn ò ṣe ọ̀fìn tó tó wọn ò gbé iṣẹ́ wọn ka orí ọ̀fìn tó tó wọ́n kó àwọn àdíìsì yẹn jọ mọ́ra wọn ni ṣùgbọ́n ìmáàmù Bukhari àti ìmáàmù Muslim àwọn ṣe ọ̀fìn tó tó dójú àmì. wọn ìbá kó ju àdíìsì yẹn lọ sínú tírà wọn ṣùgbọ́n látara pé ọ̀wọ́ eléyìí tí wọ́n ṣiṣẹ́ lé lórí pé ó fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni àwọn kọ sínú sọ̀híwùlì Bukhari in fact sọ̀híwùlì jáníù ni wọ́n ń pè é ni Imam Bukhari pèsè ààrẹ Sahih al-Jami. àwa mùsùlùmí ni a bá sọ di Sahih al-Bukhari tá a ṣe àfi tí ó pẹ̀ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe gẹ́gẹ́ bí Imam Muslim ṣe ṣe àfi tí ó pẹ̀ sí ètò náà kó jọ ẹ sì rí i pé gbogbo wọn náà pátápátá ìlànà tí wọ́n ṣe àfi tí ó kọ wọn ti sí i ló ń kálukú wọn ń lò nísìn súnánù tírímìzì ó fọkọ ẹ̀ sí súnánù ibùnù mọ́jà ó fọkọ ẹ̀ sí súnánù bẹ́hàkì ó fọkọ ẹ̀ sí súnánù àbí dáúdù òun náà fọkọ ẹ̀ sí ok musonnafu abdulrazak òun náà fọkọ ẹ̀ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so but imam bukhari nìkan ló ń kọ́ pé ní sọ̀híù àlìjáàmì làwa wò pé ah, ìwọ náà fọkọ ẹ̀ sí náà ebi wọ́n lọ kójọ ó sì ń jẹ́ sọ̀híhù àlìbùkọ́rì sọ̀híhù ok so àwọn síra méjèèjì yẹn sọ̀híhù àlìbùkọ́rì ni sọ̀híhù mùsùlùmù ni síra méjèèjì yẹn ànídààmú kankan lórí rẹ̀ ju àgbọ́yé inú rẹ̀ lọ. torí pé lórí hadithi ọ̀tọ̀ ni ṣé hadithi rinlẹ̀ tàbí òrinlẹ̀ ọ̀tọ̀ ni kéèsì yìí ọ̀tọ̀ wá ní kéèsì tó ní ṣe pẹ̀lú kí gan ni àgbọ́yé hadithi yìí ọ̀rọ̀ ń bọ̀ wá kàn yẹn níwájú eléyìí tá à ń sọ lọ́wọ́ báyìí òun ni pé mímọ ìdájọ́ ìdájọ́ àwọn onímọ̀ nípa àdíìsì lórí àdíìsì mímọ ìdájọ́ so ọ̀tọ̀ ni ìdájọ́ lórí àdíìsì kọ̀ọ̀kan ìdájọ́ rẹ̀ sì lè jẹ́ sọ̀híwù tàbí orúkọ tó tún wà lábẹ́ sọ̀híwù bí kan sọ pé hasan ok tàbí kí ìdájọ́ rẹ̀ ó jẹ́ dọ̀yìnfùn kó jẹ́ dọ̀yìnfùn tàbí àwọn ọkọ̀ míì náà tó wà ní abẹ́ dọ̀yìnfùn bíi kí wọ́n sọ pé àdìsí yìí múrísàlù ni tàbí kí wọ́n sọ pé àdìsí yìí ó ni. ṣẹ̀rí pé ọ̀rọ̀ ìmọ̀ ní kínní so nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ni pé hadithi yìí inú tí àwọn ló wà ó wà nù sọ̀yìn a àti bá ń bẹ̀ tàbí ó wà nù sọ̀yìn muslim àti bá nínú rẹ̀ ẹnu ẹnì kankan ò bá kó sẹ̀rọ àmúdájọ́ míì wá lórí yẹn ṣe rí àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ tí wọ́n kóra wọn jọ tí wọ́n kóra wọn jọ síbi tẹ́ kóra wọn jọ sí yẹn tí wọ́n ń sọ pé àdìsí kan ọ̀dọ̀ ìfù nínú Bukhari àdìsí kan ọ̀dọ̀ ìfù nínú Muslimu àwọn gan ni ọpọlọ wọn dọ̀ ìfù àwọn gan ni kí ni ọpọlọ wọn. lọ́dọ̀ ifò àwọn lọpọlọ wọn dọ̀ ifò kẹ́nìkan ó jókòó sórí àga lónìí kọ́ bá sí pé ohun tí ó sọ jáde lẹ́nu ni wípé ìdájọ́ àdíìsì yìí nínú sọ ìbò kọ́ rí ní kọ́dọ̀ yìí tàbí ìdájọ́ àdíìsì yìí nínú sọ́yì muslim ní pọ́dọ̀ yìí kù ẹ sọ fún pé ìwọ gangan lọpọlọ rẹ dọ̀ yìí kù ìwọ gangan lọpọlọ rẹ ṣe kí ni ló dọ̀ yìí kù ìwọ gangan lọpọlọ rẹ mọ̀ òdúù. ìwọ gangan lọpọlọ rẹ ló ní àìsàn lára. ọmọ orí kí sọ̀yìn olùbùkọ́rí ni àti sọ̀yìn mùsùlùmù lọ́dọ̀ àwọn àfáà àsọ́hùlìkútùbì àlìmùsọ̀nàfà àsọ́hùlìkútùbì àlìmùsọ̀nàfà the most authentic publication lẹ́yìn Quran òní síra kí ni o sọ̀híwùlì Bukhari àti sọ̀híwù Muslim oríkì táwọn ẹni ìṣáájú fún sọ̀híwùlì Bukhari àti sọ̀híwù Muslim nìyẹn wọ́n wá dé lónìí nígbà tí àwọn àìsàn àwọn àìsàn súfí tó kó sínú ọpọlọ rẹ àwọn àìsàn ṣíà tó kó sínú ọpọlọ rẹ wọ́n wá ń sọ nǹkan míì ṣé tí ẹ tí wọ́n wá ń sọ lónìí yẹn làwa mùsùlùmí ò wà lò ìwọ tá a ti mọ̀ pé àìsàn ọpọlọ tìjáníyà àìsàn ọpọlọ ṣíà ní bẹ lára rẹ tó fi sọ bẹ́ẹ̀. so iṣẹ́ ìdájọ́ lórí àdíìsì pé ṣé ká gbà wọlé tàbí ká má gbà wọlé ó ti parí pátápátá lórí tíra sọ̀híù lì Bukhari àti sọ̀híù Muslim ṣùgbọ́n àwọn tíra yòókù bẹ̀rẹ̀ lórí Abu Dáúdù tó fẹ́ sí kẹta Abu Dáúdù Tírímìlì Nàṣáì ibùdó mọ́já mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yẹn tí wọ́n bá kà á mọ́ méjì àkọ́kọ́ la máa ń pè ní the six books of hadith kútùbù sítà la máa ń pè ní kútùbù sítà ok ṣe rí bẹ̀rẹ̀ ní tá a kà á mọ́ yẹn ló tó wá kan bẹ́ẹ̀ hà kìí ló tó kan Tabarani ló tó kan àwọn musannafat lẹ́yìn Tabarani ó sì wá kọ Sahih Ibn Hibban mùsẹ́dẹ́rákù al-Hakim ló tó wá kan musannafat gbogbo wọn pátá bẹ̀rẹ̀ lórí àbúdáàbù débi tó dé dúró gbogbo wọn pátápátá iṣẹ́ ò tí ì dópin lórí wọn iṣẹ́ kò tí ì dópin lórí wọn wọ́n ti rí àwọn kan ṣe wọ́n ti gbé ìdájọ́ àwọn kan jáde lọ́fìmọ́ gbọ́ sọ̀híhù àbí dáhùn sọ̀híhù tírímìrì sọ̀yíhù ànàsáyí ok wọn ò tí ì parí iṣẹ́ lórí gbogbo wọn ṣùgbọ́n tó o bá gúgù tó o bá gúgù ọ̀nà tó lè gbà sí ìsìdìrápù ènìyàn o tó lè gbà lé tó lè gbà mọ ìdájọ́ lórí àdìsí tó yálà nu àbúdáwùdù ni o nu tírímìdì ni o kọkàn gúgù pé àdìsí yìí o kí ni ọ̀rọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ tàbí kó o sọ pé kó o mú ìbẹ̀rẹ̀ àdìsí yẹn kó wá sọ pé sọ̀híhún am dọ̀yìn fún ẹni àdìsí tó bá nínú. tirimidi ni o abudabu ni o ibnu maja ni o go on google just write few words in the beginning of the hadith kò wá sọ pé authentic or not hey. ibi tí àwọn àáfàá ti sọ̀rọ̀ kan nínú fásiwá wọn ní àgbéjáde fún wọn yóò gbé jáde fún wọn. nítorí náà ok ẹ ṣeun ẹnìkan sọ pé tẹ bá fẹ́ gúgù fún any hadith nínú àwọn súnánù nínú àwọn masamid nti ẹ̀dá kan musnad imam ahmad lẹ́ẹ̀kan musnad imam ahmad ok ẹ lọ gúgù fún lórí www dot sunna dot com.

wípé káwọn kan gbà kó lẹ gbà pé kò lẹ ìkọ̀ọ̀kan wọn náà wọ́n ṣàlàyé ara wọn ìkọ̀ọ̀kan ara wọn àwọn àfáà yẹn wọn kì í ṣe onífẹ̀ẹ́nu àwọn kì í ṣe mo rò pé a ti gbà nìyí dáadáa ní ìsìn mímọ̀ àwọn onímọ̀ nípa lórí step one nìyẹn lórí hadisi step one nìyẹn lóòfin ní di ara àwọn tí ń lo gbogbo hadisi gbogbo hadisi ò ṣeé lò nítorí pé àwọn onímọ̀ hadisi jẹ́ kó yé wa wípé báàdù ha sọ̀híhùn wà báàdù ha dọ̀ífùn abala kan ó lálàáfíà abala kan kò lálàáfíà. La the challenges tí àwọn ẹlẹ́dàwá kò ló sì bí àìlálàáfíà àwọn ọ̀rọ̀ kan ìpèníjà tí wọ́n kò láti kó àdíìsì jọ lẹ́yìn ìgbà táwọn èèyàn ti fọ́n ká orílẹ̀ ayé táwọn àjálù àwọn àdánwò tó ti ṣẹlẹ̀ sí umma òun ló bí kámọ̀ rí dọ̀ífù yàtọ̀ sí sọ̀híhù táwọn àpá òsì sùn lórí ẹ̀ tí wọ́n owó tí wọ́n yanjú ẹ̀ so out of the books of hadith níbi tí wọ́n dé ìfẹ́nukò ó ti wáyé lórí sọ̀híhù lìbùkọ́rí. So, àti sọ̀yìn mùsùlùmù tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé oríkì méjèèjì ni asọ́hùlìkùtù bí alimusan mẹ́fà. tó ọba wá rẹ nìkan lónìí tó bá ń yàkàyàkà rẹ̀ tó ń lálàsé rẹ̀ tó ń lálàsé sọ̀yìn bìbùkọ́ ń wọ́n ṣe é mọ̀ ọpọlọ ẹ̀ lẹ́ni ọpọlọ rẹ̀ ṣe kí ni ó lẹ́ni ohun tó sì jẹ́ kọ́pọlọ rẹ̀ ó lẹ́ni sufizin àti sheizin sufizin àti sheizin ohun tó jẹ́ kọ́pọlọ rẹ̀ ó lẹ́ni yẹn kò sì lè dóògùn bọ̀rọ̀ àbá rẹkọmẹ́ndì ògùn fún àmọ́ kò lè gbóògùn bọ̀rọ̀ kókó ẹlẹ́ẹ̀kẹta nípa nípa wíwọ́ ojútùú sí àdísì ènìyàn ènìyàn ló kọ síra àdísì kò gbá àdìsí dànù o ẹ̀yin gúrúùpù àrùn yẹn nínú ọ̀rọ̀ tẹ ẹ máa ń sọ ni pé àwọn èèyàn ni wọn kọ. àwọn èèyàn ni wọn kọ. àwọn kan lérò pé níwọ̀n ìgbà tó ti jẹ́ pé àwọn kan ló kọ ló kó síra àdìsí jọ lẹ́yìn fún ànábì sallallahu alaihi wasallam wọ́n nítorí náà síra àdìsí kì ọba tó ga jùlọ àti pé àwọn kò ní lu àdìsí kankan lẹ́yìn alukur'an nígbà tí agbẹnusọ wọn nílùú èkó tí ó sì máa sọ agbẹnusọ wọn agbẹnusọ wọn tí orí rẹ̀ ti dọ́ta fún sufism àti shiism ó ń sọ pé fàbí hayi hadithin ba'dahu yu'minun. hadisi wo bó ṣe tún náà nìyẹn o pé hadisi wo lẹ́yìn kùránì lẹ́sùn gbàgbọ́. nígbà tí ó bá sì kírun nínú tó wá nínú hadisi wà nínú tó fi kírun o kẹ́ ẹ máa dẹ̀dẹ̀wù rẹ̀ yìí o nígbà tí ọba tí òun sẹ́ tọ́ba fẹ́ kásùbá rákà méjì ní òkì o tọ́ba fẹ́ kí lúrì rákà mẹ́rin ní òkì lọ́ràn yẹn o tọ́ba fẹ́ kí asiri rákà mẹ́rin ní òkì ní asiri o tọ́ba fẹ́ kí mọ́gíríbì rákà mẹ́ta lọ́mọ akí ní mọ́gíríbì ní ọ̀ràn yẹn o tọ́ba fẹ́ kí ìṣáì rákà mẹ́rin lọ́mọ akí lọ́ràn yẹn o dẹ̀dẹ̀ wù ẹ́ fàbí ayé àdífín bá dàú yùmínúnù yùmínún àdífì wo lẹ́gbàgbọ́ lẹ́yìn kíni lẹ́yìn kùrùhánì dẹ̀dẹ̀wùrẹ́ o sì kásùn bá rákà méjì níbo lo ti rí rákà méjì nínú kùrùhánì dẹ̀dẹ̀wùrẹ́ èyí ti ṣe tó kí rákà méjì lásùn bá dẹ̀dẹ̀wùrẹ́ èyí ti ṣe tó kí lúúrì ní rákà mẹ́rin tọ́jọ́ rọ̀ yẹn ṣebí wọn lọ lọ ọmọ kí ó lo túmọ̀ fábì ayé àdísí gbáàdà húyù mínún tó túmọ̀ rẹ̀ pẹ̀lú ìfẹ́ inú rẹ̀ wípé áyàwó àdísí wo lẹ́ẹ̀tún gbàgbọ́ lẹ́yìn ìkùrò àání níbo dẹ̀dẹ̀wù ti wá ní rákà méjì nọmba dẹ̀dẹ̀wù níbo ááyà tó ní kákílúrì ní rákà mẹ́rin ashri rákà mẹ́rin mọ́gíríbì rákà mẹ́rin ìṣáì rákà mẹ́rin níbo ló ti rí èyí ṣe tó wá lọ túmọ̀ ááyà ọlọ́run sódì pé àdíìsì wo àdíìsì wo àdíìsì ànábì wo lẹ́ẹ̀tún gbàgbọ́ lẹ́yìn Kùránì sọ rí pé wọ́n gan ni dẹ̀dẹ̀ wẹ́ nọmba wọ́n. eléyìí ni kí n sọ nípa hajarule aṣíwájú lọ gbọ́ àwọn previous lectures mi mo ti sọ̀rọ̀ alẹ́ hajarule aṣíwájú lọ sórí péjì mi tọ́sásìkú ń bẹ̀ ìyẹn kọ́ mo ń sọ lọ́wọ́ ní ìsìn. ènìyàn ló kọ síra hadisi kò gbá hadisi dànù àwọn kan lérò pé níwọ̀n àgbà tó ti jẹ́ pé àwọn ènìyàn kan ló kó síra hadisi jọ lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní nítorí náà síra hadisi kì í ṣe ọ̀rọ̀ Allah bí dẹ̀dẹ̀wúrẹ́ ti sọ àti pé àwọn kò ní lo hadisi kankan lẹ́yìn Al-Qur'ani ọ̀rọ̀ ẹnu dẹ̀dẹ̀wúrẹ́ ni wọ́n lò fún that they were number one of Nigeria. àṣìṣe ni irúfẹ́ ìròrí yẹn nítorí pé nínú àlùkùránì la kúkú ti rí àwọn àyà tó tọ́ka sí pé ọ̀tọ̀ ni ọ̀rọ̀ Allah ọ̀tọ̀ sì ni ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ méjèèjì kì í tapara wọn àti méjèèjì ni lílò fún mùsùlùmí. kódà àti ìdájọ́ ọ̀rọ̀ àlọ́ọ̀ nínú àdùkọ̀rọ̀ àánú àti ìdájọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam nínú hadithi ni mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀lé bí irú mùsùlùmí bí irú mùsùlùmí náà bá máa wà nípò onígbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí ó ṣe wà nínú súra al-ahzab quran thirty ayah thirty six àmọ́ nítorí pé ìwọ tó ń pèrè ní títí lọ pẹ́ omi tó gùn yìí dìlítì ntọ́ ọkọ ní ìsìn pé Rasulullah doesn't know anything about the stone delete yẹ bí bẹ́ẹ̀ kọ́ màá block rẹ lọ sórí péjì tiẹ̀ kó o lọ àdẹ́sì issue yẹn bẹ́ẹ̀ delete ẹ̀ fún ara rẹ ní ìsìn ok ó ní kí delete ẹ̀ fún ọ má wọ̀rí má wọ̀rí o. mo ti delete ẹ̀ fún ọ o ọdọjọ́ mi ọjọ́ rí o ká tó máa pàdé o. ओके àmọ́ nítorí pé áyàlù kùránì ó ti wà ní abẹ́ ààbò àlọ́hù láti ọ̀dọ̀ ara rẹ̀ ààbò tí ó wà fún àdíyèsí kò tayọ bí Allah subhanahu ṣe lo àwọn mùsùlùmí ìsáájú. onímọ̀ ìjìnlẹ̀ nípa àdíìsì láti ṣe yàtọ̀ láàrin ojúlówó àdíìsì àti ayédèrú rẹ̀. ok àníṣẹ́ ààbò mímọ́ tó wà fún kùrọ̀ áánì ó látọ̀dọ̀ àdíìsì ń tiẹ̀ aláwo lo àwọn onímọ̀ ìjìnlẹ̀ láti dáàbò bo àdíìsì iṣẹ́ tó lù wọ́n fún náà ni pé ó fún wọn láǹfààní láti yọ kàńdá kúrò ń ibi sì nìyí tí mo fi sọ síwájú lábẹ́ two pé mímọ̀ ìdájọ́ àwọn onímọ̀ nípa hadith lórí hadith kì í kúkú ṣe pé kò sí ayédèrú mushaf níta láti ọwọ́ àwọn ọ̀tẹ́ẹ̀sì kì í kúkú ṣe pé kò sí ayédèrú mushaf níta láti ọwọ́ àwọn wo àwọn ọ̀sẹ́ẹ̀sì a ò sì ti torí ìyẹn gbá ojúlówó àlùkùránù dànù nítorí pé àwa mùsùlùmí a dá àlùkùránì àwa mùsùlùmí mọ̀ dáadáa ohun tí mò ń sọ láàrin rèé láwọn àsìkò kan sẹ́yìn a kàn lè gbọ́ kí wọ́n sọ pé ah, Amẹ́ríkà wọ́n pèsè kùránì kan jáde o tí wọ́n ti yọ nǹkan kan kúrò ń bẹ̀ tí wọ́n ti yọ nǹkan kan kúrò ń bẹ̀ lọ́gán tí àwa mùsùlùmí bá ti rí tá a dé kẹ́sì ẹ̀ lákọ̀ọ́lù àtẹ̀sí àwọn èèyàn sí pé ẹ wo kùránì yìí o ẹ wo kùránì yìí o èyí kọ́ ni kùránì àwa mùsùlùmí o amẹ́ríkà ló tẹ̀ jáde o. Katoliki ló tẹ̀ jáde o ìjọba yìí ló tẹ̀ jáde o sáì ké bàjálì. there was a time tí àwọn christians tí wọ́n lọ píríǹtì kùránì jáde wọ́n wá yọ kẹ́límọ̀ kan kúrò ńbẹ̀. níbi tí aláwọ̀ ti sọ pé wà máa ń yẹ fẹ́bi gbọ́ ìrànlẹ̀ ìsìláàmù yìí náà fàlàyé yóò balà mímu wa huwa fil akhirati minal khasirin ẹni tó bá tún lọ wá ẹ̀sìn mìíràn ẹni bá tún lọ wá ẹ̀sìn kan sìn yàtọ̀ sí ìsìláàmù àní ìgbà lọ́wọ́ rẹ̀ ní nǹkan bíi early 1980 òkìkí kan wípé àwọn kìrìsìtẹ́nì kan wọ́n lọ tẹ Alukurani jáde níbi àyà yẹn wọ́n wá lọ omit gọ́yìrà gọ́yìrà a single word wọ́n omit yẹn intentionally intentionally àyà bá wá di wàmọ́ yẹ́pẹ́gì àlè ìsìláàmà fàlàyé kúbálà nínú àwọn kan ni wọ́n rà wọ́n bá wí pé à wà máa ń yẹ bútẹ́gì àdìsílámù no it is wà máa ń yẹ bútẹ́gì gbẹ́yìnràlì ìsìláàmù kì í ṣe wà máa ń yẹ bútẹ́gì àdìsílámù rárá it is wà máa ń yẹ bútẹ́gì gbẹ́yìnràlì ìsìláàmù bí. gbàjáde ṣe jáde nù gbogbo mùsùlùmí ayé nàbà pariwo eléyìí ṣe kùránì tiwa o èyí kìí ṣe kùránì tiwa o bóyá sọ́ọ́dún ló padà sanwó kan lórí ẹ̀ǹkan kan bọ́lọ̀ ń ṣe bá ní palẹ̀ mọ́lẹ̀ mi. ó sì máa fẹ́ lò ń bẹ̀rẹ̀. tó ń ti bó ṣe já sí pé àwọn ọ̀tọ̀ ọlọ́run wọ́n lọ wọ́n lọ tún wọ́n lọ wọ́n lọ tẹ tákàndá ti wọn lọ́tọ̀ wọ́n wá yọ kẹ́lí mọ̀kan kú ònú kùránì àwa mùsùlùmí wá dì kí ààrẹ pé ìyẹn ṣe kùránì tiwa ṣé ìyẹn wá ní kákọ̀ dẹ́mu àlù kùránì ojúlówó ni bẹ́ẹ̀ náà ni tẹ́ńbà sọ pé àdìsí kan lẹ táwọn àáfàá sì ṣàfihàn rẹ̀ èyí ò túmọ̀ sí pé káwá gbá gbogbo àdìsí dànù. ok adánù kùránì wa mọ̀ ọlọ́run fi hífsù rẹ̀ ó fi dáàbò bò káwọn èèyàn ha sórí láti bẹ̀rẹ̀ dópin tó ga sí pé bẹ́ẹ̀ nìkan bá ti ẹ̀kọ́ tó ló ń kọ súrà kan tó kọ̀kọ́ púpọ̀ èyí tó lọ ń sọ̀kalẹ̀ ń bẹ nínú ọpọlọ àwọn èèyàn kò sí orílẹ̀-èdè náà tí wọ́n kì í fi há àlùkùránì sórí kò sí. ṣùgbọ́n fi já sí pé tẹ́nìkan bá tẹ nǹkan bọ́ta yálà ó mi ti péjì kan ni o yálà ó mi ti súrà kan ni o yálà ó rìpléṣì súrà kan ni o yálà ó mi ti àyà kan ni o yálà ó rìpléṣì àyà kan nínú ẹ̀ ni o wálà ó kẹ́lì náà kódà kí n tó rìpléṣì yẹn tàbí n tó miss out yẹn tó jẹ́ wọ́ọ̀dù kan wálà ó hárifan kódà kó jẹ́ lẹ́tà kan báyìí àṣírí òtù ibi tí ọlọ́run ọba tó protẹ́tì àlòkùrárì dé nìyẹn. mo wá sọ pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó wá ti àwa mùsùlùmí lọ síbi táwa sọ pé ó dá o a nílò àlòkùrárì o torí pé àwọn kan ti lọ ṣe ayédèrú tiwọn bọ́ta o no the same thing pẹ̀lú hadith the same thing pẹ̀lú hadith tí àdíìsì kan bá lẹ kò túmọ̀ sí pé ká má lo àdíìsì tí ò lẹ nígbà tí èyí jẹ́ pé ọ̀gbádùn bí dẹ̀dẹ̀wù rẹ̀ tó ní fàtíyà yí àdíìsì bá dàwúyú mìnú náà tó fi dá gbogbo àdíìsì dànù táàsì wá ń bí léèrè ní ìsìn wípé àyàwó ló ní ká fi rákà méjì àyà lásùbà àyàwó ló ní ká fi rákà mẹ́rin tètè yá sọ nínú àwẹ̀ yìí o gbogbo àwẹ̀ lọ́mọ ń dá wàhálà rẹ̀ lọ́mọ ń dá fìtì náà lẹ̀ agbẹsọ yìí ti sọ pé ẹ kò dá wàhálà rẹ̀ nínú àwẹ̀ yìí ẹ dá lẹ̀ á fún yín létí ọ̀rọ̀ yìí. ẹ̀yẹ jẹ́ ẹ jẹ́ ni kí ọmọ dá wàhálà rẹ̀. inú àwẹ̀ kan ló dá wàhálẹ̀ fábí ayé àbí tí ń bá dàwúyú nínú náà inú àwẹ̀ kan ló dá lẹ̀ inú àwẹ̀ kan ló dá kò sẹ́hà lẹ̀ wàhálà kò sẹ́hà inú àwẹ̀ kan ló dá lẹ̀ ẹ rọmọdún báyìí kò sí ni yóò dá wàhálà lẹ̀ yóò dá wàhálà lẹ̀ tó gidi a lè pé àdínsì kan wà tó ka wá sọ pé àdìsí tí ò lẹ tó lálàáfíà pé a ní ìlú a ní rí kùrà nílùú wàláhì tó mọ́bìláì àṣẹ tọ́lọ ń kọ́ wá ní kùránì a si rí lò tá a bá gbá àdìsí tó lálàáfíà dànù pátápátá tá a ní kò sí ìtẹ́kẹ́ mọ́ lẹ́yìn a ní mọ̀rún kí a dákìí dámọ̀ a gbà àní mọ zàká yọ àní mọ àìsí ṣe orígun ẹ̀sìn wa kò ní ṣeéṣe fún wa o kò ní ṣeéṣe fún wa o. àpẹẹrẹ ní ìtúrè ṣe bí àwọn ayédèrú ọlọ́run wà rẹpẹtẹ. tí kò ní òǹkà ṣé àwa mùsùlùmí kò wá dá ojúlówó ọlọ́mọ ni àbí o mọ̀ pé àwọn ayédèrú ọlọ́run bẹ rẹpẹtẹ ni Ṣàngó lọ́dọ̀ àwọn tí ń bọ Ṣàngó ọlọ́run tí wọ́n nu Ọya lọ́dọ̀ àwọn tí ń bọ Ọya ọlọ́run tí wọ́n nu Ògún lọ́dọ̀ àwọn tí ń bọ Ògún ọlọ́run tí wọ́n nu gúrú lọ́dọ̀ àwọn bọ gúrú ọlọ́run tí wọ́n lọ́dọ̀ àwọn tí ń bọ Jésù ọlọ́run ajé lọ́dọ̀ àwọn tí ń bọ ajé ọlọ́run nu. sórí pé àwọn ọlọ́run rọ àwọn ọlọ́run ayédèrú ọpọlọ rẹpẹtẹ ọlọ́wà ní ìnàmá ìlàáwù fún fún ìnàmá ìlàáwù fún ọlọ́run tẹ́ ẹ máa ọlọ́run tẹ́ máa sìn ọlọ́run ẹyọ kan ni àwa bèèrè pé ọlọ́run wo ni ọlọ́run wá ní fa'alam annahu la ilaha illallah fa'alam annahu kò sí ọlọ́run kan